نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكلام كلام الله وقال حدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فقلنا محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní èmi pẹ̀lú ẹ̀rọ ọmọ ọ̀sán ààrẹ láti tẹ̀síwájú nínú ẹ̀sìn ọ̀sọ́ọ̀tẹ̀ ìbọ̀hìn ìtì àbájé àgbà ọlọ́run wa láti àyà ẹ̀kọ́ kàndínlógún tí ó fi di um, àyà 21 ibẹ̀ ni àbájé ní èyí tẹ̀lé ẹ̀kọ́ ọlọ́run wa máa sọ́nà àyà náà bá kó pẹ̀lú wa àlè tí ó di sọ́dọ̀tì náà ọlọ́run bá bẹ̀rẹ̀ ní ọlọ́run ti sọ pé àárẹ̀ ìlú ìyá ìyẹn fún ẹ̀rọ ألم تر أن الله خلق السماوات والأرض بالحق أعوذ بالله من الشيطان الرجيم ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يذهبكم ويأتي yàn níbi ìyàbà àti ọlọ́run ọba ó lè lè di ẹbọ ó lè di ìmúrogún papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run sàmà sáré ọlọ́run ọba nígbà tí èdè sọ pátá káyọ̀ ṣe tó ń fẹ́ àti tó ń yọrọ sí ilé ìlú ní fàyàfẹ́yà ọlọ́run wa ń bọ́ mi ènìyàn sọ̀rọ̀ ọba ní tàlàntàrọ̀ àrífìyè kí ni fáàlì fáàlì yìí bíbà rẹ̀ موجه إلى الإنسان يعني الإنسان بأجل بالاستجراقية أي بالظلم فقط ألم ترى بيومنا قولين أن الله خلق السماوات والأرض بالحق ألم ترى أن الله táwọn ìmọ̀ nígbà lọ́jọ́ Allah subhanahu wa ta'ala kọ́lá ọ̀sẹ̀ àwọn wáṣẹ̀ wà pàwọ̀ lè ha òun ló jẹ́ súnmọ̀ òun ló jẹ́ ìdílé lè ha òun ló fi dá ó ní ti tọ́jà tọ́lọ́ fi dá fún ìyàpọ̀ àti ọlọ́run kò dá láti wá sí ìbẹ̀jẹ́ láti wá máa ṣe ìmúrúkú papọ̀ mọ́mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ àtàrà ó dá ogun nǹkan tí ń bẹ́ńbẹ́ àti sẹ́mà àti lẹ́lẹ̀ àtàwọn nǹkan tí ń bẹ́ńbẹ́ àwọn nǹkan mìíràn mìíràn tàbá ó sẹ́mà ó dá àwọ̀ ó dá òṣùpá òòrùn àtàwọn oríṣiríṣiríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ náà ló dá ilẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣiríṣiríṣi tó ní ilẹ̀ ní tó wà pẹ̀lú àwọn ọlọ́run adájú gbogbo ẹ̀kọ́ mi kó lè bá àríjọ tuntun ni ọlọ́run lè pèrè omi ènìyàn kó o mọ̀ ní kí dábẹ́jà bá sọ ọmọ káàrẹ̀ kọ́lẹ̀ ọ̀sán àwọn àjọ ọ̀pọ̀ ó dá sánmà ó dá ilẹ̀ ilẹ̀ ní á òdodo ló fi dáa kò dáa tó bàjẹ́ kò dáa fún eré ìṣe kò dáa ìgbésó sílíọ̀sì aláwọ̀ ètò pàtàkì tàbá sọ àwọn ló fi dáa kó wá mọ́rọ̀ wá lábẹ́ ìdúgbò òṣìṣà rẹ̀ ẹ́ tẹ́lẹ̀ ohun ìròyìn bá dáná níbi kó wá fi gbé ọlọ́run bá ní kó pa ogbó yín rẹ́ tẹ̀wé lè pamọ́ ẹ́ kó wá mọ́ àwọn tó tún lóore jù yín lọ tí ó máa gbé ọlọ́run ọba tẹ́lẹ̀ bá lè lò sùn kọ́ lọ́rùn bá bẹ̀rẹ̀ kò lẹ́sẹ̀ nìkan tó lè gbé ọlọ́run kò sẹ́nìkan kan tó lè gbé ọlọ́run tó lè ṣe é kò lè sí ìkẹ̀kẹ́ nìkan lè gbé ọlọ́run àwọn ọmọ àtàrà lọ ló ti sọ pé ìyáṣà ìrètí kọ̀ọ̀kan wọn yá kó lè fọ́ ìsinmi ìjẹ́ yíyẹ. إن يشأ ṣe bá dáhà tó bá wù ú wípé kó òun ní kó kó jù ní lọ kó wọn mú wa ẹ àwọn nǹkan wo ló lè fà á ìgbóríkù níbi ẹ̀sìn ọlọ́run bá ní ní ibi àwọn àyà kan aláwọ̀ sọ́nà ọ̀pá rẹ̀ ó sọ pé ayọ̀ lẹ̀ ní àmàlù máa ń yẹ ọ̀pá ti ṣe àmì nínú nǹkan àìdí ìlú ọ̀pá parí àti ìbáwọ̀ ìkórè yóò lè gbòòrò ọ̀rẹ́ lè gbòòrò náà. yáá ارتد منكم عن فسوف يأتي الله بقوم فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه الله سبحانه وتعالى قل قل وعطيه àti ìṣe kèfèrí ìfi ẹ̀sìn ọlọ́run ọba rẹ̀ ìdáhùn òun náà ni ìṣe ẹmọ sí ọlọ́run bàbá ọ̀sán àtàrà ló sọ pé ìyáṣà ìrírí gbogbo ẹ̀yà ti dọ̀gbọ́n ti dẹ̀bi tó bá wù mú tẹ bá dáhùn tẹ fẹ̀ sílẹ̀ tẹ bá lè tẹ̀sìn ọlọ́run bá mú ẹni àfìjà wọn níwà ẹ̀ tó bá wù wọn ọlọ́run bàbá ọ̀sán àtàrà òun mú ipò lẹ̀

فسوف يأتي الله بقوم يحبهم الله سبحانه وتعالى من يسمع ويحبون àwọn yóò mọ̀ nípa aláàtàrà wọ́n mọ̀ ṣe ìgbé tí aláàtàrà máa ń tẹ́ aláàtàrà mẹ́rẹ̀ máa ṣe fún wa aláàtàrà padà àwọn nǹkan owó láwọn níbi ayà yìí ó sọ pé àwọn ènìyàn àdílùdàtùn alẹ́kùnrin àìsìdàtùn alẹ́kùnrin àwọn yìí wọ́n lè lórí àwọn kòkèrè bẹ́ẹ̀ ni ó rọ̀ tí àwọn mọ̀rin ní òdòdó bẹ́ẹ̀ láwọn yìí wọ́n mọ̀ gbìyànjú sí ojú ọ̀nà lọ́wọ́ ọba ẹ̀tọ́ lọ́wọ́ ọba wọ́n pàtàkì ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wọ́n lẹ́yìn àkọ́kọ́ ti là lámọ̀tà láàyè wọn ò ní bẹ́ẹ̀rù ìlú ẹni tó bu onígbà táwọn ìgbà ti tọ̀ náà wa. àwọn ọ̀sán náà tàn án rẹ̀ ó ní kú ní wọn sí ìfẹ́ tó náà ọba ìṣètò náà ẹ̀mí àwọn òní àti àwọn nǹkan òní ni òní jẹ́ kí ọlọ́run kó pa wárẹ́. Rẹ̀gbẹ́ ìdí ọlọ́run ọba ń ṣe àgbálẹ̀ fún ara ṣe àgbálẹ̀ fún ẹlòmí ọlọ́run ọba nínú láti lè mọ mú abẹ bẹ́ẹ̀ ni ìtumọ̀ ayẹ̀ rẹ̀ túmọ̀ pé ọlọ́run ọba aláfàáńtàlá ó lè mú àwọn èèyàn lọ tó fún àwọn rẹ̀ fún wá tó ń wò ọ̀tá rẹ̀ ó kí ní tó ń bá mú rí lọ owó máa ń lò ní ìlú rí wá níbi àwọn ní ohun wa ilé ẹni bá fẹ̀sẹ̀ sílẹ̀ nínú òun mú kú òun dárò rẹ̀ ẹwà àwọn tó yẹ pé àwọn ni wà láyé fún sòrò nínú àwọn tó ń pàtàkìmára máa ń pàtàkìmára fà láwùjọ wa tẹ́lẹ̀ àìlúkúsọ̀rọ̀ ọlọ́ọ̀ba àìsètò ọlọ́ọ̀ba ìdúdédé ọlọ́ọ̀padà máwọn ní ìwà tó ń dúdédé wọ́n rò agbára ń bẹ lọ́wọ́ wọn ní agbára títẹ́ wọ́n rò fún ìbẹ̀lẹ̀ àwọn ni kò sí ìyàmá àwọn tí wọ́n kúrò ọ̀dẹ́ olùjámọ̀ ìfẹ́ àwọn ìlọ́nà ọlọ́sọ̀tara agbára fún rẹ̀ àwọn ilé yìí àtúntẹ́lẹ̀ lọ́wọ́ ni a rí ìsúnà tó gbọ́ ìyá àwọn ọ̀dọ́ fẹ́lẹ̀ ń tẹ́sí àìsúnà ti láì tẹ̀lé ríyà àti ẹ̀yìn yípadà fún ìlànà ọlọ́wọ́n ọba súnà ọlọ́wọ́n ọba lórí ná ọlọ́ọ̀bá sọ pé tó ń bá ṣègbò tó ń ṣe fún oníkókó máa lè níwà fún òṣìṣàwòrán tó ní kàtí ní kó fẹ́ni tó já tó ní kàtí kó ń ṣàrọ̀ rẹ̀ wà máa dáàrí ka ọlọ́ọ̀lọ́ọ̀lì ní àbí wà máa dáàrí ka ọlọ́ọ̀lọ́ọ̀lì ní àbí ẹlọ́rọ̀ pé ó lè fọ́nà ọ̀la ọ̀ ẹlọ́rọ̀ pé kò lè fọ́nà ọ̀la ọ̀ ó rọrùn pọ̀ ọlọ́ọ̀bà bá sànà wà وبرزوا لله جميعا فقال yóò fi wà nínú sáré rẹ̀ lẹ́yìn tẹ̀ níyí ó kú àyájọ́ tààkàrà ìjọ ìgbìmọ̀ ìyàlùfẹ́ àmì ọlọ́pàá ẹni tó ní ìyẹn ọlọ́run òun kàrù kú jáde akóhùnsúnwà akójáde kóhùn sáré rẹ̀ ẹ́ pẹ̀lú ìgbà tí ọlọ́run bàbá ní pé kí wọ́n fún fèrè èyí tí ó fi jẹ́ tí ó gbóró nìyàn tí ó ti dìkú nínú sàárè rẹ̀ ọlọ́dún tí bá ti dìkú nínú sàárè ẹ̀dì wà bá rọ̀sù lìlẹ́rì jẹ̀ní àmì fàkọ́lẹ̀ pàpá lìlẹ́rì ẹ̀sẹ̀gbàmù tẹ̀lì fúkàlùkù wà gbogbo kàlùkù dìde ó kó nínú sàárè rẹ̀ ọlọ́run àgbéwájọ́ sí àyè kan ẹ̀ẹ́dẹ́gbàṣà àwọn ìdíjà kójọ sí ibi ìkójọ yìí Allah akbar àwọn onímọ̀ gẹ́gẹ́ ìbìnà kẹfì rẹ̀ ọmọ ọ̀gá rẹ̀ ó láyé tọ́lọ́run kó wá sí ẹ́ kò sí ibi tẹ́sí bọ̀ ibi tẹ́sí sá ẹni tẹ́sí mọ̀ jẹ́ sásìlì à ń pọ̀ sí ìfún sí gbogbo lẹ́rù lọ ní ìsàfihàn ìṣe fún yóò tùrù àṣàdẹ̀nù kò sí nǹkan tó wà kọ́bẹ̀rẹ̀ ìrìnlọ́gbà ẹ̀ẹ́dẹ́gbà tó dúró lẹ́yìn ìdí fún orí fún káàkiri tó yọ láyé náà tó ga tó náà wà kó owó àjọ tó náà wà kó àjọ àwọn tí wọ́n fi ẹsẹ̀ gbé wọ́n tí àṣìwò láyé wọ́n tẹ̀lé tó yẹ kó tẹ̀lé wọ́n ni aṣíwájú burúkú ẹgbẹ́ ìrẹsìn náà wà lè àmú ó sì fẹ́ ó sì rìn ó sì ẹsẹ̀ gbé ọlọ há sọ́dọ̀ àwọn tó jọ pé asinilọ́nà ni wọ́n ṣe olùfinimọ̀nà ìtẹ́sì dá àwọn olùfinimọ̀nà ní pé yẹ́dẹ̀ ẹ̀rú ilẹ̀ ìtẹ́ẹ̀dì wà sóòrùn náà yóò mọ̀ pẹ̀lú lọ sí ojú ọ̀nà dáadáa níta fi dá àwọn asinilọ́nàmà òun ni pé òun ò ní máa pèèyàn lọ́sọ́dọ̀ náà pèèyàn sọ́dọ̀ àwọn ènìyàn nínú kọjá bridge tí ó fi lọ sókè ọwọ́ àwọn kílò sí òkè yẹn kẹrọ àkùránì ní ọgbọ̀n lọ́gbọ̀n pẹ̀lú ẹ̀fẹ́ rí àwọn súnà yẹn súnà yẹn pẹ̀fẹ́lẹ̀ àdísì àdísì wò ẹ̀rì pé yóò ti gẹ́gẹ́ lè ti ṣe rí rẹ̀ òdídìí yóò àbí káwọn mẹ́rin sọ pé sẹ́yìn gbogbo wọn ti tábìlà súnà ọ̀gá ìmọ̀ lọ́ọ̀dìrí nìyẹn ọ̀dọ̀ àwọn ìmọ̀ tààkì níwà ní tí àwọn ṣéwù bá sọ ni ẹ̀dí táwọn ṣéwù bá fún láti jẹ́ náà ni ẹni ọba ń kọ́ wọ náà ni àwọn ẹ̀yẹ kan wà báyìí a nù pé oríṣiríṣi ìyẹn láti kíra kan ni sáàtọ kalẹ̀ láti lè máa máa rìn jáde fún àwọn òkùnkùn oríṣiríṣi àwọn àrùn tó pọ̀ lọ síbi ìmọ́lẹ̀ ọ̀kan lẹ́nu lọ síbi ọ̀nàmà so oríṣiríṣi láwọn èèyàn ti sọnù ìyẹn ló fa àwọn afinilọ́nà asọ́ nínú ní àwọn èsì rú kan náà oríṣiríṣi àwọn náà àwọn tí wọ́n bá sọnù ẹlòmíì wọ́n sọnù yóò wá padà hàn ọlọ́wọ́n ọba mẹ́sì wá lẹ́ni tí ó sọnù mẹ́sì wá lẹ́ni tí wọ́n sọnù àwọn tó sọnù yìí àwọn mí ò sọnù tí wọ́n bá wá sọnù wọ́n tún máa sọ àwọn èèyàn nù àwọn ẹni tó bá sí wọn lọ́wọ́ ọlọ́wọ́n padà àwọn tún ìlànà tó ń wà lórí rẹ̀ ìlànà tó lẹ́rọ̀ rẹ̀ àmọ́ àti wá gbọ́ fún wá gbọ́ tóbi tí mo bá dé ìmú fún nínú jẹ̀mọ́ yóò wá wá bẹ́ sáàmìà tí kò tó àdébà yóò wá lọ fèsì ẹ̀tọ́ wọn tó gbé dàbí àmì gbogbo ńlá afẹ́ ìkímọ̀ nàbá dé bá pọ̀lẹ́tà láwọn ìlú rí báyìí lọ́wọ́jú ọlọ́run ẹlòmíì kò ní tají àsòfíye yóò òdodo tó rí yẹn kò ní tọ̀ òru àwọn ilé yìí ó ṣe ní láàánú fún wa àwọn ogun ẹnì kọ̀ọ̀kan wa tẹ́gbà tẹ̀lé onímọ̀ tẹ̀lé ẹjá tẹ̀lé ọ̀fẹ́ náà àpá bí i pé ìmọ̀ṣẹ̀ríà òfin ọlọ́run bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ nílẹ̀ sí ìlọsójú ọ̀nà òdodo ni mo tó bá láǹfààní àti wá máa àtijọ́ mo kí wá ilé yìí òun ló fi ẹ ìrìn yáàmù kí o ti lọ síwájú ọlọ́run ọba a àbámọ̀ tí ò ní bá ń bẹ ń jọ́nà lọ. lọ́wọ́ bàbá kan náà dára ó wá sọ pé bàbá ọ̀dọ̀ àbá òrìlẹ̀ bí ẹ̀sẹ̀gbáwò إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء استكبروا àwọn tí wọ́n tẹ̀lé àwọn asọ́nì tí a ti sọ wọ́n kú òdúdó òdúdó pàpọ̀ ìlàbọ̀ àtàrà wọ́n sọ báyìí bílẹ̀ bí i ṣẹ̀gbàrò wọ́n sọ fáwọn ọ̀gá wọn àwọn ọ̀gá wọn tó sọ wọ́n nù tí wọ́n kó wọn jẹ kú òdúdó ìlànà ìlànà tó mọ́lẹ̀ gbòòrò tí ó gbàbẹ̀ wà jẹ́nà tí ó bí àtà inú ti lọ sí àdìjẹ́nà náà ẹ̀yìn sáni sọ pé sàrọ́tùkùn alàmàjáde bẹ̀rẹ̀ lè yú ma kàní àyà lẹ́yẹ dìbò àyà nílà náà ibi tí ó fi ń sílẹ̀ ibẹ̀ ń gbẹ́lẹ̀ mo mú wá lọ́dọ̀ ọlọ́run ọba tí mo kó yín jẹ́ lọ ibi tẹ́ wà ìjẹ́ náà ẹnìkan ò ní yẹ kú lórí rẹ̀ àti ìjọba kiri burúkú kọ́lọ́ wọn jìká kiri burúkú. náà ọwọ́ ní ilé ìlú àtàlẹ́hàdìyà òwú rẹ̀ dàgbé bí ọ̀tá níbi tó mọ́lẹ̀ dé ẹnìkan ò ní sọ pé sùn ṣe àti ìjọba kiri burúkú. ìlànà níbi yìí àwọn tí wọn ò rí táwọn kan ti kó wọn fún un bẹ́ẹ̀ wọ́n kó fún ìlú jọ́nà òdodo wọ́n kó wọn lọ sí ìlú jọ́nà àná ẹ́ فقال الضعفاء للذين استكبروا هو هم عصبايكم àrùntúyò kí wọ́n ṣe àyàkùkù nìyà títí di tọ́lọ́wọ́n ọba wọ́n ti takò tọ́lọ́wọ́n ọba wọ́n tún wá pọ́nù èèyàn dání tí wọ́n máa sọ fún agbẹ́rẹ́ pé ìnà kùnà lákùn dábà àyìn. ìnà kùnà òkùn àtẹ̀lé níláyé nígbẹ́ bá ní ọ̀sẹ̀ là ń ṣe nígbẹ́ bá pa ọ́rọ̀ ọ̀sẹ̀ là ń ṣe nígbẹ́ bá pọ̀ fún wa àti ọkùn rẹ̀ iná kùnà lákùnrin èyí tẹ́lẹ̀ ṣe là ń ṣe ibi sí là ń sí àwọn tẹ́lẹ̀ náà gbọ́rọ̀ wọn gbọ́rọ̀ wọn àwọn tẹ́lẹ̀ ká mọ́ tẹ̀lé wọn àtẹ̀lé wọn àwọn tẹ́lẹ̀ àwọn bá ṣe àbáwọn ibi tẹ́lẹ̀ á lọ náà lọ ẹ̀rì tọ́ ọ̀rọ̀ tí wá dé bí ó délé ní gbogbo ìyọlọ́run tó ti wá délẹ̀ yìí ṣé wá lè yọ wá kú tẹ́lẹ̀ gbáyẹ̀ ọlọ́run padà fún ara rẹ̀ tí bẹ́yìn ni ṣé òun tẹ́ ní zọ̀rìrí ní kùránì òun ní hadith ẹ́ fàálẹ̀ á ń òun tọ́ sẹ́lì gbé ọlọ́mọ kó fún abá yìí ẹ̀yìn lọ́dọ́ pé a tún lè ṣe bíbí à gbogbo tó gbogbo tẹ́lẹ̀ ṣe là ń ṣe ẹ̀tún ní bíbí àásánà wà àdébíkò ìfẹ́ndọ̀ lálá ẹ̀lá àásánà wà sẹ́lì gbé ọlọ́mọ kó fún abá yìí àwọn ẹni tó tẹ̀lé àwọn asọ́nìwòye ìfẹ́ tó wọ́n mọ̀ sọ fáwọn àtiwájú ọkọ̀ bá dá kìí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú àwọn ọ̀nà míì ó tún sàlàyé báwọn ẹni ẹni rẹ àti àwọn ẹni àwọn aṣọ nínú tí wọ́n láwọn ọmọ lẹ́yìn nínú sọ́tọ̀ àzáà àyà 56 ọlọ́wọ́ bá sọ fún wa ń bẹ̀ يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول يوم تقلب وجوههم في النار يقول níjọ́ wọn bá jajú wọn kan náà níjọ́ tẹ́mi iná rèé ẹ máa wọ́n lọ yàkùlù náà yà lè tánà ha nìkọ́ wọn ti fáwọn o yà lè tánà ee àwọn kábàámà kọjá yà lè tánà káànà lọ́wọ́ káànà rọ̀ sóòrò àwọn ọdẹ ìjọba káànà ọdẹ ìfẹ̀ẹ́ tọ́lọ́wọ́ fàtánà rọ̀sùn káwọn ẹ̀ fi ṣe súnà láyé káwọn ti wà pẹ̀lú àwọn tí tẹ̀ lálẹ́ rí wà fún mọ́sọ̀lọ́ ọ̀rọ̀ àríjọ́ káwọn ti lálẹ́ ìṣeré káwọn ti ẹ̀yẹ káwọn sọ pé jẹ̀mọ́ kan ni wọ́n tààlé táwò ìtara wọn ọ̀tọ̀ ìlànà tí wá ìlànà bàbá làwọn mú ìlànà èṣù làwọn mú làwọn rẹ̀ láyò yáà lè ìtànà àbáànà lọ́wọ́ وأنا الرسول يا ليتنا tẹ̀lé ọlọ́run láyé káwọn tẹ̀lé àrẹ́jì gbogbo ẹ̀yú tó káwọn rẹ̀ gbogbo ẹ̀yú tó bá tẹ̀lé lánàá nígbà fún ọ̀rẹ́ káwọn rẹ̀. akábàámọ̀ pé kí ló dé tó wò tẹ̀lé àrẹ́jì yẹn kí ló tó wò ti ṣe súnà yẹn kí ló tó wò ti ẹ darapọ̀ mọ́ lánàá nígbà Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ láyé kí ló tó wò tẹ̀lé lọ́wọ́ fún mọ́tẹ̀ pé gbogbo ẹgbẹ́ tó pé wọ́n máa sọ ah, fáwọn káwọn ti tẹ̀lé lánàá ọlọ́run láyé káwọn ti tẹ̀lé tànẹ́bì wàkọ́ọ̀lù ọ̀bánà ìnà àbáàna sàádátànà wàkọ́ọ̀lù ọ̀bánà kò bá ti yẹ àwọn kò bá ti dá fáwọn káwọn tẹ̀lé lánàá nẹ́ni àmáwọn ọ̀gbọ́ kí làwọn ṣe tẹ̀lé lánàá ọlọ́run tẹ̀lé ní àwọn ní ẹ́ àwọn lọ tẹ̀lé àwọn tọ́ọ̀gì ni àwọn olórí àwọn ẹ̀ wọ́n ni lídà wa àfá wa ṣéhù wa wa wa àwọn látẹ̀lé àtẹ̀lé wọn láyé nígbàtà Kiliri tẹ̀lé wọn láyé kí lè rí kújẹ́ ọkọ́ bá wa ọlọ́wà sọ pé ọmọ sọ pé fàtàbà ìlú wọ́n pé fàtàbà ìlú wọ́n sọ wá wọ́n kó bá wa ní eré ikú wọ́n pè lẹ́sìn fún wa nǹkan tí èyí ṣe lànà níbi wọ́n pè ní lànà níbi wọ́n ní lànà níbi ò jẹ́ ìṣẹ́kan tá a bá sí ọlọ́run ìjẹ wáyà òun lọ sọ káàkiri mọ̀ ní kújọ bá níbi lélẹ́ ìṣẹ̀lẹ̀ ṣe gbogbo àwọn ọmọlẹ́yìn tí ó lọ́pẹ́ kíwa síbí wa ẹ àwọ̀ fọ́látọ́ tí ó bàbá wọn àwọn náà àwọn yà tẹ̀lé wọn wọ́n ni irọ́ ní wọ́n ta o inú wò ní jù tó bá dára sí àmà tí wọ́n bá rí pàápàá náà yẹn wọ́n padà kó lọ́rọ̀ ọjà ń sọ wọ́n kó jẹ́ gbogbo ọ̀rọ̀ bá ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله أكبر wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń pè tí wọ́n ń gbé kọ́tù mọ́táyà tí wọ́n lọ sí òun ló gbà wọ́n ń gba ogun kan tí wọ́n náà bá ti di pé kọ̀sọ́nà ń bi tí wọ́n rìn ìyá ọlọ́run ọba ló jórí àwọn èyí àwọn gan wọ́n jọ wọ́n náà papọ̀ ní ẹ̀ẹ́ fún àpẹẹrẹ fẹ́nu sọ́gbà náà ìlú wa ẹ̀ẹ́ àti ìyẹn ìfẹ́ ìyẹn ní àwọn ọ̀bá ìyá tí wọ́n ní àwọn ti mẹ́fà àwọn wọ́n náà àwọn lè gbàgbé fáwọn àwọn tí yà ní àwọn ìrírí ibú tí wọ́n sọ náà أتيهم بئتين من العذاب ربنا أتيهم بئتين من العذاب ربنا أتيهم بئتين من العذاب wọ́n ní ìyá tí wọ́n á dákun ìlú wa bọ́wọ́ dọ́gbù fún wọn mọ́sí kí wọ́n lẹ́yọ̀ kan lọ́wọ́ táwọn bá ń jẹyọ̀ kan jíkà wọn mọ̀jẹ méjì táwọn bá ń jẹ ìyà mẹ́wàá kéèkì ló ṣe tí wọn ń tẹ́jú bá dín kọ́ńtẹ́ǹtì fáwọn kí tí wọ́n mọ́ tó two hundred títà bá jẹ́ one thousand mọ́ tó fi orí two thousand. òun ní pé bẹ̀ẹ̀ sẹ́yìn ní ìyẹn làdá àdìpẹ̀lẹ́ tí wọ́n jọ jẹ́ lọ́pọ̀ gbogbo àwọn tí ìṣẹ́ ń fún gẹ́gẹ́ èpè tí wọ́n mú rẹ̀ fún ọdọ́dá ti ra wọn nìyẹn láti máa rọ gbogbo àwa tí abájáwò yìí tí ń kó ẹ má jà pé àwọn èèyàn sí wọn pé àwọn ẹni máa sìn ìpìdíṣẹ́ ọlọ́run kan ọ̀dà òrí ìlànà burúkú kẹ má jà gbé kalẹ̀ tó tako ìlànà àwọn àníbi ọlọ́run ọba apá kan ò ní ọtọ́rìkì kan kó sọ pé ẹ máa tẹ̀lé mi àbí kó máa tẹ̀lé ìlànà ẹlòmíì kó gbé ìlànà àwọn kan kalẹ̀ tó ní ẹ máa pètè sí tó tayọ ìlànà nígbà mọ́sálọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ gbogbo tó bá ti tako ìlànà níbi àwọn amọ́sọ̀lá tó ṣe dédé orú ìlànà bẹ́ẹ̀ ìkan tí ó padà tẹ́lẹ̀ àti bọ̀tọ́ burúkú ni ló padà tẹ́lẹ̀ sí wọn láyé níbà yìí láti rí gbogbo wọn bá bò tí wọn bá dé wájú ọlọ́run wa kò ní bò àwọn ọmọ lẹ́yìn wọ́n ṣe pẹ̀lú àwọn ìṣíwájú àwọn ìṣíwájú náà wọ́n bọ̀ ká bọ́sẹ̀ kó lọ́rọ̀ wọn gba àbáwọn sọ́wọ́n àbáwọn aṣọ yókùn ni ṣùgbọ́n àwọn pé ẹ dáwọn lóhùn ni gẹ́gẹ́ bí ìbìlísù ọ̀gá wọn gẹ́gẹ́ bí ti sọ́lọ́rọ̀ òun ní pé àwọn tí wájú aṣọ nínú àwọn ọmọ lẹ́yìn sàtàkù fún tó bá jẹ́ òfin ìrìnàṣẹ́ àmà ẹ̀rì ìyẹn ló fa lọ́lọ́pàá lásán àdára ti sọ pé wọ́n sọ pé fàálì àǹtọ̀nù mọ̀gbọ̀núnà àìnà ní àbẹ́ẹ̀dì láàrin ní iṣẹ́ Fẹ́ẹ̀lẹ́ àrùn-ún tó ń mọ́ ọ̀lọ́wọ́ láàrin fáwọn lẹ́nu ẹ́ ṣe lè gbé ìyọlọ́wọ́ ọba ṣe lè gbé kú fáwọn lẹ́nu tẹ́tí tàwọn tẹ́tí dẹ́mọ́rán nǹkan tí èsì lànà tọ́lọ́n tí èsì lànà tàbí ẹ̀sì pẹ̀lú kan tí èsì jẹ́ ẹ̀sì fa fanta ẹ̀fáláwọ̀ gold ẹgbì láwọn lọ́wọ́ nípa òun òrìjínà àtọ́kù ni fàárà àǹtọ̀ mùgbùnúnà àmì sẹ́lẹ̀ wà ọlọ́rọ̀ fún mú yọlọ́wọ́ báyìí kí ọlọ́wọ́ bọ́ mọ́ táwọn ọlọ́wọ́ náà fara sáàrà ọwọ́ pé kọ́ọ̀lù. wọ́n wọ́n àtọ́ a tó bá jẹ́ bá sọ náà ní àwọn tó bá ọ̀rọ̀ yìí si sí ọrụ kìí ṣe evidence fún wa ẹ́ tó bẹ́ẹ̀ tó lọ́n bá sàmànà wọn ni àwọn ò sàmànà ọlọ́run tó ti kalẹ̀ ọlọ́run tó lọ́mọ kún nà àgbè yìí hátà lẹ́bà àtàrọ̀ sóòlà àwọn ò gbé ẹ̀rí àní tí ìyà jẹ nìkan títà fi inú òjíṣẹ́ sí ọlọ́run tí ó jíṣẹ́ kò sọ kò sí no comment lẹ́ni tí òjíṣẹ́ ọlọ́run bá ti sọ fún táwọn afá àti kàhàdé wọ́n ti kọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run bá fún ọwọ́ sókò ọkọ̀kọ́ tẹ̀ta àrùn lórí ọ̀nà mà ààbí ọlọ́run bá yọ tẹ̀ torí náà àwíjàre tí wọ́n ń wí yìí kìí ṣe àwíjàre tó lẹ́sẹ̀lẹ̀ mọ̀ kásìrò rígè ẹsẹ̀ ẹ̀dùn ọmọ kíkẹ́ ọlọ́run bàbá wọn máa tàwọn sọ pé sàwá ònà àlẹ́ ìnà àjẹjẹ náà. sàwá ònà àlẹ́ ìnà àjẹjẹ náà. Nígbà tí a bá wí báyìí, tí a lọ tó tó lọ bá ti bọ́, ó ti wá dúdú ẹ̀rọ. Sọ́wọ́ ọ̀nà àlẹ́ ìyàn, ẹ́ eh? àjàjú ẹ̀nà àrùsọ̀bà ọ̀rọ̀ kí a lè fárádá ẹlùmí ẹbá dákọ̀ ẹ̀yọ lọ́wọ́ bá ó ṣe lè tó fún ohun ah! lárẹ̀ ẹni tó lówó lárẹ̀ èyí sọ̀rọ̀ ìlú lásán níbi a sọ ìtẹ́kọ̀ọ́ wà ní ìmẹ́lẹ̀ yìí sọ́ọ̀yẹ̀ pẹ̀lú ìgbà tó tún yè kóró a sọ ní sọ pé òun gbàgbà fọlọ́run òun ò lára ẹ̀yà ọlọ́run ọba tó bá dà sí a àwọn ọmọ lẹ́yìn ọ̀gá ni ẹ́ ọmọ sẹ́yìn àwọn ọ̀gá ọmọ sọ pé ìyá ní ti tẹ́lẹ̀ sọ̀rọ̀ fún wa ẹlọ́gbìnlẹ̀ sọ̀rọ̀ ẹlọ́gbìnlẹ̀ ó ti dójú ẹ̀ bákan náà lórí sọ̀rọ̀ ọkùnrin ààrẹ náà àjàzẹ́ náà àmsọ̀rọ̀ àmà sí àlèfaradà ni àbá àlèfaradà sáà lè ṣe sùúrù ní kí àà orí pọ́ tó bá pọ̀ gbọ́lọ́ sàrọ̀ àbẹ̀lọ́ bá kọ́mọ̀tì wà lọ́mọ náà kò sí kò sọ́nà bìkan kò sọ́nà bìkan tó fẹ́ sábà kò síjọ́ fẹ́ lọ jíjọ́ lọ́wọ́ bàbá sọ̀ kalẹ̀ baniláyé kò síbi ìyẹn fẹ́ kápá kápá sọ pé àlùkìyàmà tó yọ pé àwọn mọ̀láìkà tó lọ́wọ́ bá fi tì í ọ̀pọ̀ ju àwọn iṣẹ́ yẹn kéré sí wọn wọ́n tu iṣẹ́ yẹn lọ agbára wọn tẹ̀ ó ka ó tún sòrò tọ́lọ́run fi pọ́nìṣì gbogbo àwọn ìlú tí ó bá ti tọ́lọ́run àlọ́bàdà sí àmì ìyẹn náà gbọdọ̀ fi iṣẹ́ ọwọ́ ara àyàn ìbẹ̀rù ọlọ́run ọba ìgbàgbọ́ tó yè kóró ìní ìkíláàsì nínú iṣẹ́ ìṣiṣẹ́ nítorí tọ́lọ́run ọba ẹ́ ìṣiṣẹ́ bí ìtú níbàámu fílànà àdébà Muhammad sọ́mọ́ ọgbọ́n wà á lè wà kí ìmọ̀ wá fi bí ìyà ara rẹ̀ kú nínú iná kú nínú ìyọ̀lọ́wọ́ wa kó máa fi bí ìyọ̀lọ́wọ́ bá kú níjọ́ tó ń wọ́n bàbá ka aṣíwájú aṣọ nínú aṣíwájú tẹ òní sí ń bẹ̀ torí pé eré ìgbésẹ̀ àlejò lọ́gbẹ́sẹ̀ ni tọ́lọ́wọ́n bọ́ bá máa kọ́ níṣì gbogbo àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn irú tẹ òní sí ń bẹ̀ nítorí pé ọmọlẹ́yìn tó tẹ̀lé lánàá nígbà àwọn ọmọ náà ọ̀gá àwọn ọmọ sọ pé سواء علينا أجزأنا أم صبرنا سواء sẹ́mà olè tó lágbára tó ní fàdékara gbọ́wọ́ àwọn àmì àbọ́lọ́pàá tí wọ́n tí wẹ́pọ̀n dání ẹ́ tó rí pé tó bá fẹ́ wú ìṣà ẹ̀mí ara àwọn kíákíá lókùnrin kó wọ́n sọ pé òun ní tẹ̀lé wọn sẹ́kún máa ń débẹ̀ láyé àrí tàbí àmọ́ wájú wípé bóyá òun fẹ́ sábà nìkan ló sọ pé mọ́là náà mí màṣẹ màṣẹ ibi tí èèyàn máa ń sá lọ kí wàhálà bá dé òun là ń pè ní màṣẹ ṣe à tètè sábà rí bàá ẹ tí wàhálà bá ń wá yóò sáré yìí tí bá ń wá ní yóò sáré ẹgbẹ́ ó lè escape láti escape ìyá yẹn orúkọ náà bẹ́ẹ̀ àwọn olùdókò lè fi fáwọn ọjọ́ lọ́wọ́ nẹ́sọ̀ pé sàwọ́rùn na àmùsọ̀lá náà máa lànà àmì màfẹ́ sàwọ́rùn táwọn fẹ́ ságbà abẹ́lọ́ ọ̀nà ọ̀sán àtàrà pàápẹ́yẹ ọlọ́ọ̀bà láyé láti yára kọ́lọ̀ ọ̀pọ̀ ìjẹ wa abẹ́lọ́ ọ̀nà ọ̀sán àtàrà ìjọsìn táwọn fẹ́ ní ọmọ ìlú súnmọ́ ọmọbọ́n kọ́lọ̀ kó bá ìjọ fún wa fúnfún adájá sílẹ̀ ọjà tí mẹ́wàá lé ní àwọn tó mẹ́wàá lé ní ọjà tí mẹ́ta yókù náà fọ́nà àkójọ kò sí ní ọmọ fún wa ibi tí yá láwọn fẹ́ sọ̀rọ̀ ajá máa ń pariwa ní channel yìí àti ní àyèjì tí a ti ń ṣe yìí ní gáàmì ẹ̀sán àjẹrọ́sẹ̀tì ilẹ̀ ìsìlámíyà ìlú ọ̀làwọ̀bíyà إلى بعد ذلك يشيك الله عز وجل وقدس يسوع كل غني يسوع وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم.